بسم الله الرحمن الرحيم المصرف من كتاب المبادئ الصرفية للمدارس الابتدائية الجزء الأول نعم الدرس السادس عشر إكويلي كان ديلوغون الفيل الصحيح السالم الفيل fíìlú àsọyìn tó lálàáfíà àsálìm tó fúri kúrò níbi eh, àárẹ̀ nǹkan kan náà ni àsọyìn àsálìm tó di yé nǹkan kan náà ni àsọyìn tó lálàáfíà náà ni àsálìm tó lálàáfíà lòun náà ṣùgbọ́n tó di pé wọ́n ti tó papọ̀ yẹn lákàn sí wàá túmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ fún ọba yẹn so almuhim nítorí ṣe pàtàkì ni pé wọ́n jẹ́ ká mọ̀ yìí pé yàn kọ́sùn lè fẹ́ ilà kìsìmẹ́yìn aláwọ̀l asọ̀yì àwọn asálìm wàsáàni almuhtal mọ̀tálì ni fílù aláàrẹ̀ sọ̀yì àbí sálìm tó lálàáfíà so kí náà ṣe pè ní asálìm lẹ́yìn náà òrùfà wo aláàhír sálìmá mínàlẹ̀ ìlà wà máa híyá òrùfù àlẹ̀ìlà wà òrùfù lẹ̀ìlà tàlásàtù wáhíyà alhamza wàlúwà wàyà so ìyẹn ni pé gbogbo ọ̀rọ̀ tó bá ti pín lẹ́tà ìgbẹ̀yìn yẹn kò bá jẹ́ kankan nínú òrùfù lẹ̀ìlà onámọ́pẹ́ ni alfẹ́lú asọ̀hí asalim al'akhir tóbi yé nínú bòmí wọn ni asalim al'akhir ẹni pé ìgbẹ̀yìn rẹ̀ yẹn ó lálàáfíà eléyìí tó bá ti jẹ́ pé fíìlù tó bá ti gbẹ̀yìn pẹ̀lú alif ansatọ̀ eh, eh, alif maksura wáó yáó wọ́n gbà wípé ààyè ti dé bá wọ́n kàn ló náà nítorí bóyá kìí ṣe fíìlù tí ò pé ṣùgbọ́n ó ń sàárẹ̀ tó ti yé sí sàárẹ̀ yẹn kìí sàárẹ̀ para rẹ̀ ọ̀yá bí àwa ṣe ń sàárẹ̀ wọ́n kàn ló bá yẹn nínú lógà lédè títí wọn kó ba lè yé èèyàn a lè pé níbi week lẹ́tà tàbí nǹkan ṣáà láwọ̀ àlà. àwọn òfin wà ní ẹni. ọlọ́tí bọ̀ ọ̀hún òfin àlè àti mọ ìgbéyà. eléyìí ó lẹ̀ ẹ̀sàárẹ̀. wọ́n wá ní amtila àwọn àpèjúwe sọ̀bárùtù aláṣàdá ìdì sọ̀bárùtù aláṣàdá ìdì a rí pé rọ̀ ní lẹ́tà gbẹ̀yìn yẹn asúlámì pilẹ̀ táà yẹn kàn jẹ́ táà ti fi ní dọ̀míìrù ni o àbí sọ̀bárùtù aláṣàdáyìdì mo ṣe sùúrù lórí àwọn ìnira sọ̀bárútú aláṣàdáyìdì mo fara da àwọn ìnira náà la ok nùnù ni o nájà halimujtahid fil imtihani nazal àbí najaha alimustahidu fil imtihani ẹ ó sórí ire o ta ló sórí ire alimustahid ẹni tó ń ṣe gbìyànjú ẹni tó ń ṣe gbìyànjú ó sórí ire o fil imtihani nínú ìdánwò sẹ́yìn pé gbogbo ilé tàbí wákàánù mọ̀bádìí sọ̀rìfíà yìí àti ẹ̀ẹ́dùrúsù lógàtìlà rọ̀bíà tí èèyàn bá fi lè gbọ́ gbogbo kìíní yẹn yé ẹ wo yẹ àpọ̀n àlù tá a ti bá pàdé nísìn ẹ wo yẹ àsìmọ́ ẹ wo yẹ òró wàá sì kìdáàmù hà àti wọ́n ti ń lò ó ẹgbẹ́ yẹn gbọ́n fi sóbi tó sọ̀yàn dàfà bí wọ́n mọ́ka ju kíra méjì lọ gbogbo àwọn ilé tó kù fíkì àdìsá ṣùgbọ́n méjèèjì lè ní jẹ́ kéèyàn lè sọ èdè tó kẹgbìyànjú láti máa ha ògbó kíyàn náà jandala àṣùjá àrùn jandala àṣùjá àrùn wọ́n máa na àṣùjá akin akin ṣubú mùbárí no jandala ṣùjá mubariza o níta máa tú sí ni pé aṣùjá akin ó gbé ṣubú mubariza o ẹni tí ń bá díje mùsáríkùhù àbí mùsáríkàhù ló máa jẹ́ yẹn sótìyé ẹni tó ń bá díje ó gbé ṣubú ẹgbẹ́ èèyàn méjì lọ́jọ́ ń ṣe competition ọjọ́ ń díje ẹnìkan ṣùjá ẹni tó wá jẹ́ akin òun ló wá la ẹni tó ń bá dìjà ẹ̀hẹ́n ẹ̀hẹ́n tó gbé ṣubú náà ṣáyídà al'amin bilhaki ṣáyídà al'amin bilhaki al'amin olùfọkàntọ́ ó jẹ́rìí pẹ̀lú òdodo fariha sábíkú bìjà ìzátihì fariha sábíkú bìjà ìzátihì ẹni tó ṣe orókè tó di yé asabiq ẹni tó wínà ẹni tó wín ní eré ìdíje fariha ó dunnú bìjà ìzàtì yìí pẹ̀lú ẹ̀bùn rẹ̀ price náà pè ní jaiza price yẹn ni pé ẹ̀bùn tí wọ́n fún un pé òun ló gbégbá orókè yẹn o fariha biha ó dunnú pẹ̀lú ẹ̀ tó di yé ẹ̀hán. náà amil adaqiqa kí ni mo gbé járúbálà yẹn òjò àlàámì òṣìṣẹ́ eh, òṣìṣẹ́ ń jọ kí ni dakik flower àbí ìyẹ̀fun eh, flower náà ni tó bá wà powdery so náà wọ́n ní alba ìwádìí lórí ẹ̀kọ́ tí àwọn ń kọ́ lọ yìí wọ́n ní tẹ̀sítámọ́lù هذه الأمثلة على أربعة أفعال wọ́n ní àwọn àpèjúwe ó kó àwọn fíìlú mẹ́rin sínú lórí àpèjúwe sọ́bàárọ̀ ó ṣe sùúrù ṣáyidà ó jẹ́rìí nájàhà ó yege fáríhà ó dùnnú náà wọ́n nípa ayíta àmọ́lítà tó bá wá ronú sí dáadáa tó wò dáadáa látàjìdù mínìhà mọ̀táwíyàní àlà amza ò ní rí nínú rẹ̀ rárá o pé ó kó sínú in tó jẹ́ amza tó ti yé wà látàdì àyìn bákan náà ò ní rélè tí ó jẹ́ mùdọ́ app tí ó jẹ́ méjì méjì wà lá ńlá bákan ò ní rí ara fi tí àléébù wà ń bẹ̀ fàkúlù fínlẹ̀ wọ́n ní sẹ́rí gbogbo fí ìlú yẹn o kálà àbí an adìhí àtàlásàtì ó mórí bọ́ kù lọ́wọ́ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò rọ́pù tí wọ́n mọ̀ ní kí ni bilfinli asọ̀yí asálimi kíkítà bá lọ wo ìgbẹ̀yìn gbogbo àwọn fí ìlú mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ̀ ní rí àràfin là ń bẹ̀ mm. ẹ̀ ní rí amza ń bẹ̀ kò ní jẹ́ tàbí ẹ̀yìn kò ní jẹ́ dọ̀yìn kò ní ẹ̀hẹ́n pé wọ́n dọ̀ áfà rẹ̀ rárá kò fún méjì ẹ̀hẹ́n bákan ní rárá sí ńlá ńlẹ̀ so yẹn kí gbogbo nǹkan tí ò bá ti sí ńlá òrùfòlẹ̀ ńlá lára fún ìlú a mọ̀ pé ní àsọyíhú àsáàlìm tó ti yé náà wọ́n ní kò lásọ̀ kókó alfilu àsọyí wọ́n ní sọ́n pè ní pínlù sọ̀hí asálìmù tó lálàáfíà uwa òun ni mọ́sálìmọ́t àrókù alásùlìyà òun ló jẹ́ pé àwọn aráàfin ìpìlẹ̀ rẹ̀ yẹn ó lálàáfíà mìíràn àárúfẹ́lẹ̀ ńlá ti kúrò níbi àwọn aráàfin tí ààyẹ tí ààrẹ ń bẹ lára rẹ̀ wàmínàlì amza ti lára rẹ̀ náà ni amza wàtàdé ayin ká ṣe nǹkan ní méjì Sodiye, onítàbí àyìn fún yẹn wàá wà kìsùmá ọlọ́wà pín sí méjì sáálímù sùláṣí yùn ìyẹn ni pé fíìlù sùláṣí tó lálàáfíà onímẹ́ta meta, nísìlù àpẹẹrẹ sami samia, hasuna kotala, wọ́n ní wà sáálímù rùbáyín sáálímù rùbáyín náà wà nísìlù jandala tààrí lẹ́kẹ̀ẹ́ pé ó gbé ṣubú garbala ó jọ zamjaro kí mo gbé zamjaro kéèyàn máa gbọ̀n ẹ̀hẹ́n bí kó tutù òmú yàn bọ́ a máa gbọ̀n sọ àwọn kìnìún yẹn ni wọ́n sọ fún wa ń bì náà ẹ wá lọ sí iṣẹ́ ilé àlùwájibù àlùmọ̀ǹdìrì wọ́n ní kí ìtìbí ìṣèrí ìnàfínlá mìíràn sọ yìí sálimi wọ́n ní ẹ lọ kọ àwọn fíìlú tó jẹ́ sọ yìí sálimi tó lálàáfíà twenty one tó ti yé wọ́n ní hamsatu ashar minha sulasiya ya, ni pé fifteen inú ẹ̀ kó jẹ́ sulasi ìyẹn pé sulasi onímẹ́ta mẹ́ta so wàlẹ̀ hamsatu albakiya rubaiya kí márùn tó wá kù yẹn kó jẹ́ kí ni rubaiya wàrọ̀ kíbi a fi júmọ́lé mufidati wàá lò ní gbólóhùn pẹ̀lúyé àkọ́kọ́ ní oníkàtúnṣe hadi àpọ̀hán fáfúrì sọ̀yí ha àsálìmọ̀ bíwádìn wà mọ́ bá ti ya bíwádìn àkọ́ ẹ̀hẹ́n ẹlẹ́sẹ̀lẹ̀ na àwọn ilé ní àwọn àpọ̀hán àwọn fíìlì so wa separate àsọ̀yí asalim ilé tó jẹ́ sọ̀yí sálìm tó díyé ẹ̀kọ́ wọn sójú kan wà mọ́ bá ya bíwádìn àkọ́ tó bá wá yàtọ̀ sí yẹn tó sẹ́kù yẹn ẹ kó wọn sínú wádìí àyè míì náà tòbí kẹ́kàn owó ni kọ́ ń tọrọ dáàbà kọ́là sọ́ọ̀là ok ahan so ẹ̀dùn lọ sí ìyẹn náà so ẹlẹ́kẹta mọ́ hùwà àlùfínlù àsọ̀yí àsọ́lí kam iya aksamu àlùfínlù àsọ̀yí mélòó ni ìpín fínlù sọ̀yí wà má híyà tó wà ní ẹ̀kọ́ síta bẹ́ẹ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته